الحمد لله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ضغطية وانليت وعدين نصيحة أنني يقول أبي فباي أبواني أكيد يقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تارتيا وأستاذ الشيخ إبراهيم دسوقي بعد مغتوم بالو هنا ni ọ̀rọ̀ nípa báwo ni a ṣe máa ń sin lọ́wọ́ ọba tó jẹ́ mọ́jẹ̀mú ìgbẹ̀yìn òun náà ni pé kéèyàn ó ṣẹ̀sìn gbogbo tí ń jálá mọ̀ rí ẹ̀sìn bí ó ṣe bá nàbí sallallahu alaihi wasallam ṣe ní ká ṣe bí tí ẹ wá dúró sí ní ìjẹ̀yọ òun náà ni pé kódà tá a bá fẹ́ ṣe wá àti àbí ká ṣe bá nàbí ṣe ṣe o bá nàbí ṣe ní àgbé ni ká gbé o sọ wá mọ̀rọ̀ débi pé ẹni tó bá fẹ́ bá ìjọba sọ̀rọ̀ pé ọ̀nà wo lànàbí ṣe ní الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أكي يوم ياواتي أنبوا ولو السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرتي عن بابو نقوى إلى عمجة متي سرادا فيما جاء التوبة صلى الله سبحانه وتعالى èyí tí a mẹ́nu lé fírí nígbà tí a fi parí ètò níjẹ̀ẹ́jọ́ òun náà ni pé kọ́dà àwọn tí ó bá máa pèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n bá ń ṣe wáàsí àwọn náà tún gbọ́dọ̀ tẹ̀lé ìlànà tí anabi sallallahu alayhi wa sallam gbé kalẹ̀ nípa bá a ṣe máa ṣe so bá a ṣe ṣe wáàsí fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn yàní gbogbo àwùjọ ó yàtọ̀ sí báyìí tún ṣe wáàsí fáwọn tó bá jẹ́ lérí gẹ́gẹ́ bí lànà anabi sallallahu alayhi wa sallam mm. torí pé anabi sallallahu alayhi wa sallam òun náà ni àwòkọ́ṣe wa òun náà la sì gbọ́dọ̀ tẹ̀lé ká fẹ́ ṣe fún elérí Ah, nínú ẹ̀kọ́ tó wà ń bẹ fún wa tá a sì rí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam òun náà ni pé a kì í ṣe wá àṣìfẹ́ lérí ní gbangba a kì í kọ̀rẹ́ ti lérí níta ìpè á ah, ntẹ́lẹ̀ táwọn lérí ṣe yìí o kò dá o kọ́dà wọn ò tí ì ṣe báyìí kọ́dà ó yẹ kán ṣe báyìí kọ́dà ó yẹ ṣe báyìí ní kéèyàn máa wá dákọ̀ wọn pé àwọn ìjọba wa ń ò ṣe báyìí ń ò ṣe omi ń ò ṣe náà kéèyàn máa wá sọ gbogbo sallallahu alaihi wasallam ní ọ̀nà tí èèyàn máa gbà tí èèyàn lọ́nà tí yẹn máa ń gbà tí yẹn máa fi kọ̀rẹ́ ti tí olórí bá ń ṣe ah, tí ó ti ọ̀rọ̀ dá èèyàn máa kọ̀rẹ́ ti lérí eléyìí ń bẹ nínú súnà nàbí sallallahu alaihi wasallam hmm. pé kí yóò bá aláṣẹ kí yóò ṣe wáàsí fún ẹ̀sìn bá ń ṣe àmọ́nà tí yóò gbà ṣe wáàsí fún yàtọ̀ sí bí yóò ṣe wáàsí fún gbogbo èèyàn lápapọ̀ hmm so èyàn lè máa sọ̀rọ̀ generally pé ah, àwọn nǹkan báyìí tó yẹ kí ẹ máa ṣe kí ẹ máa ṣe dáadáa kí ẹ máa ṣe zina so kẹni tí bá kọ́lá kò bá abẹ́lé wí yóò máa mú tiẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tí ẹ̀yin wá point ẹ̀ pé ah, ẹ̀yin báyìí báyìí báyìí ni ẹni tó jẹ́ pé òun náà ni ẹni tí ń darí wa tó jẹ́ lérí wa so hmm. eléyìí wàhálà ni máa dálẹ̀ ní hmm. àwùjọ hmm. tàbá sì wo eléyìí a rí i pé ó ti bẹ̀rẹ̀ sí fẹ́ ó sẹ́rí ọ láti gba ayé ànábì sallallahu alaihi wasallam ni ìgbé kéèyàn ó máa jáde sí gbangba wájú lórí pé ah, o ṣe nǹkan báyìí o yẹ kó o ṣe nǹkan so òun náà ni arákùnrin kan tí wọ́n ń pè ní bil khuwaisira at-tamimi hmm. ah, hadith ni hadith tó gùn díẹ̀ ni ó wà nínú sahih bukhari wa sahih muslim pé anabi sallallahu alayhi wa sallam pín nǹkan ogúnjọ́ kan hmm. so bá anabi ti wá pín ó bá jáde síwájú lójú gbogbo àwọn èèyàn hmm. wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ẹ̀ẹ́dẹ̀ ọ̀ ah, pín dáa ṣe déédé ó yẹ kó wọn ṣe dọ́gbadọ́gba ah, ó ti wá sọ̀rọ̀ yìí anabi wa bínú anabi wa sọ fún pé tí n bá ṣe déédé ta ló tún fẹ́ ṣe déédé Hmm? ṣé kò yẹ kẹ́ ẹ sí mi tó yẹ pé Allah subhanahu wa ta'ala fọkàn tán mi hmm. òun náà ló fi gbèsè yìí fún mi. Hmm. kọ́dà inú bí àwọn sàhábà ń jọ yẹn débi pé Umar ibn al ó ní ká nàbí oyè kóun bẹ́ẹ̀ rí ẹ̀ dànù. nàbí kiri lẹ́yìn ah nàbí ni má pa ìpè torí pé àwọn kan ń bọ̀ tí wọ́n tó padà jáde inú àrọ́ ọmọdọ́mọ rẹ̀. tó jẹ́ pé àwọn tá à ń sọ yìí wọ́n kírun wọ́n mọ̀ọ́nù kíjú ìrun yín wọ́n gan yóò dájú sí lọ lójú yín àwẹ̀ wọ́n dájú sí lọ so ànábì wàá ròyìn wọn so ibẹ̀rẹ̀ ni kíní yẹn ti bẹ̀rẹ̀ hmm. tàbá wò ó ibi tí fìtínà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ hmm. fún fún àwa mùsùlùmí tó fi dòní olónìí ibi ìkọ̀rẹ́ ti eléri níta gbangba náà ni hmm. òun náà ló bẹ̀rẹ̀ rẹ̀ nígbà Usman bin Affan àwọn tó bẹ̀rẹ̀ sí jáde tó ń sọ ẹ̀rọ sọ́nà tí wọ́n wá di pé gbogbo aráàlú ó padà wáyé àwọn yẹn wá dìde wọ́n bẹ̀rẹ̀ sí dá wàhálà lẹ̀ ẹ̀wọ́gbà tó láti so òun náà ló yẹ ká mọ̀ pé tánàbí bá tọ́ka wa sí pé so àtàbálọ́wọ́ hmm. nínú àwọn àhàdìtà nàbì sallallahu alaihi wasallam pọ̀ nípa bóòlù àti kọ̀ọ̀tì sí olórí so nínú àwọn àhàdìtì òun náà ni èyí tí ànábì sallallahu alaihi wasallam tí ó sọ fún wa pé man arada an yansaha lidhi sultanin fi amr hmm. ànábì ni ẹni tó bá fẹ́ sọ ṣe wá àṣì àbí tó fẹ́ ṣe ìsítí fún ẹni tó jẹ́ olórí nípa ọ̀rọ̀ kan ó hmm. lákìyèsí kan tó fẹ́ pè oníkíní kan tí ń ṣẹlẹ̀ tí ò yẹ kó ṣẹlẹ̀ oníkíní kan tó yẹ kán máa ṣe tí wọn ò ṣe anábì hmm. ní fàlà yóbùdíhì àlàníyà hmm. má sọ ọ ní gbangba hmm. má sọ ọ níta tí gbogbo èèyàn máa gbọ́ ọ pé ah, àwọn wáyé lágbájá la ń bá wí wàlákin lè yára kó bìyẹ́ dìhì anábì ní gbà ọwọ́ rẹ̀ mú gbà ọwọ́ rẹ̀ mú gbà ọwọ́ aláṣẹ mú tó bá gbọ́ ọwọ́ rẹ̀ mú yẹn fọ̀yà kìlù bíi ìwà ní ah, mú lọ́rọ̀ tí mo fẹ́ bá ọ sọ ẹ wá jọ wọlé pé wọ́n lọ lè sọ fún un láàrin ìwọ àtòun nìkan. so anabi sallallahu alayhi wa sallam wa ni fa in qabila minhu mm, mm. tó bá wá gbà lọ́wọ́ rẹ̀ mm, látara kó lọlé bá n fẹ́ nánu alhamdulilayi n fẹ́ kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ nánu wa illa kana àléyìn ìlàwò ànábì wa ní tí o bá ti wá tún gba àwọn o yìí ò tún wá ní o tún wá lé ta pé kọ́là mo lè bá kọ́kọ́ kọ́là mo sọ fún ah, ìwọ ti ṣe tiẹ̀ nù tó yẹ kí o ṣe òun ló ti ṣe òun kí wá ló kù okùn kẹrìnmá ní sùúrù mm. sùúrù ló kù mm. ẹ̀sìn báyìí ní sísọ ànábì sallallahu alaihi wasallam o ti lànà rẹ̀ kalẹ̀ fún wa ẹlòmíràn á wò pé ah, ṣé gbogbo àná ta wá lè dọ́dọ̀ wọn ni mm. ìwọ tó bá lè dọ́dọ̀ wọn tó bá mọ àwọn tí ń dọ́dọ̀ wọn fi sẹ́ran wọn tó bá mọ̀ kó lè dọ́dọ̀ wọn kọ̀wé sí wọn kọ lẹ́tà sí wọn pé á ah, mẹ́lẹ̀ ká ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí láwọn tó ń ṣe ogoro àwọn tá à ń sọ yìí yìí ẹ̀ ń dọ́dọ̀ wọn fún nǹkan mi ẹ ah! lágbára láti dọ́dọ̀ wọn ẹ̀ ń bá nǹkan mi lọ́dọ̀ wọn ah, ah, so irun tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe ń dọ́dọ̀ wọn ẹ máa lọ opportunity yìí tẹ́ ẹ máa sọ lérí rédíò gbogbo ayé wọn ẹ máa sọ fún wọn nígbà tẹ́ bá wà pẹ̀lú pẹ̀lú àwọn lẹ́yìn láwọn nìkan mm, so mm. eléyìí kò sí lára Nabi sallallahu alaihi wasallam ká má wò pé bóyá táwọn aráàlú fẹ́ gbọ́nu mm. ká má wàá sọ yín di àfọ olóṣèlú ètò àfọ àti bá wa kọ̀ndẹ́mù àwọn akínà púpọ̀ rẹ̀ gbogbo yẹn máa wá wílé èdè káàkiri pé ọ̀rọ̀ wọn la fẹ́ gbọ́ so wọ́n lè máa láwọn fẹ́ gbọ́rọ̀ yín lóòótọ́ àmọ́rọ̀ tá ń sọ yìí ó lè má yára ní kò bá tọ́lọ́hún o kò bá tà nábì sallallahu alaihi wasallam ẹja rìn bá nábì ṣe ní káàrin èdè hmm. bá rìn káàrin ká ṣe bó ṣe bá nábì ṣe ní ká ṣe hmm. so eléyìí òun náà láàfin ní fọkànbalẹ̀ hmm. so kí wàá làwọn ewu tó wà ń bẹ tánàbí ni a máa ń ṣerú nǹkan báwọn àwa náà a máa rí a sì máa gbọ́ náà ewu tó wà ń bẹ tí ewu tó tẹlẹ̀ nígbà tí Osman títí gbogbo àwọn ọ̀rọ̀ àwọn kàwáyì tó tẹlẹ̀ tí ò bá sojú wa tí ò bá sì yé wa àwọn èyí tí ń ṣẹlẹ̀ nítòsí nítòsí yìí ó sójú wa o ẹ̀wọ̀ boko haram nísìnyí ẹ̀wọ̀ di boko haram nísìnyí kí ló fà á látara pé ah, àwọn eléyìí yóò ṣe kíní kan ọ̀yá ẹja dìde ẹja jáde lé wọn lérí oní àlọ́ fi bẹ̀rẹ̀ o ẹja lọ Egypt bó ló ṣe bẹ̀rẹ̀ lérí pé kíni lérí pé ah, àwọn tó wà ń bẹ̀ yìí afẹ́ gbé wọn kó mẹ́ hmm. ẹ̀ àwọn ò sí dáadáa tó so lérí pé à ń pariwo lé aláṣẹ lérí rẹ̀ so ní Syria náà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwa náà bá wá bíbí lérú nǹkan báyìí táwa bá wá ń ṣe kò sí á máa gbé àwọn aráàlú Libya ń tòsí Libya hmm. ń jìyà rẹ̀ nígbà bí òun jìyà rẹ̀ Eh, látara pé wọ́n dìde pé ah, rárá afẹ́ afẹ́ gbàjọba wọ́n wá gbàjọba tán àwọn ọ̀tá wa ara ríwọ̀ látara bẹ̀ hmm. so ìyá wa ń jẹ wọ́n nìṣó kálukú wa ń kábàámọ̀ hmm. so wo bí táwa bá ti ń serú nǹkan báyìí kò sí hmm. tí yóò máa gbẹ̀yìn rẹ̀ tó tara pé kí ni àwọn aráàlú tálíkà tí òórùn jẹ jẹ dáadáa tẹ́lẹ̀ tí orí tọ̀sán tálẹ́ jẹ tẹ́lẹ̀ ebi tún wa máa pa sí i yóò tún wá máa jẹ wọn sí sókè bá sọ fúnra wá jẹ ìjọ tá a bá dìde tá a ìsáàjì àwọn èèyàn gẹ́gẹ́ sí gọ́ọ̀mẹ̀ntì tí gbọ́n dìde pé àà ṣe àṣẹ báyìí ẹni tí yàrá ló padà jẹ ẹni tí ó sẹ̀ náà ni ó padà jìyà ẹ̀ mm, mm. àwọn tá à ń jìyà tẹ́lẹ̀ látún jìyà mm, eh, ní àní tí a gàdí mọ́ wọn nígbà tá a ṣe kí ká so àwọn náà gbogbo nígbà táwọn sọ́jà bá dìde táwọn ọlọ́pàá bá dìde àwọn aráàlú náà ní gbogbo kí nìyí ní padà wá sẹ́rí bá so ẹ dákun gbogbo àwọn àfáà tá a bá ń ṣe léyìí ẹ wá nǹkan mi sọ ká bẹ̀rù ọlọ́run ká wá nǹkan mi sọ fáwọn èèyàn nǹkan tó ṣe pàtàkì náà rẹ̀ sí wa anábì sallallahu alaihi wasallam nǹkan tó náà wà á tó rán lọ sí Yaman mm. kí ànábì sọ fún ànábì ni kó àkọ́kọ́ tó kọ́ pè wọ́n sí mm. ayin wahidullah mm. tawhid ni ẹ máa bá àwọn èèyàn sọ ẹ máa sọ bí táwọn àwọn ẹbọ tí ń bẹ káàkiri táwọn èèyàn ń ṣe tí ò da táwọn èèyàn mọ̀ ẹ máa ṣàlàyé rẹ̀ fún wọn láwùjọ eléyìí ṣe pàtàkì fún wọn yóò wúlò fún wọn láyé wúlò fún wọn lálẹ́ kíámà àwọn ẹ̀ bá ń pè é pé sí nǹkan tó jẹ́ pé yóò dá wa láyé láwùjọ àǹfààní kílẹ̀ fẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ so ẹ dákun àkíyèsí eléyìí àwa tí a bá ń ṣe irú eléyìí tí irú eléyìí bá ń bẹ lọ́wọ́ wa so ẹ lè bájọba bó bá sì ti dọ́dọ̀ wọn àwọn tó bá ti dọ́dọ̀ wọn ara wọn sí wọn bó bá sì sọ fún wọn tí wọn bá gbọ́ wọ́n ti sọ ti ẹnu níta fẹ́ǹbẹ̀ náà nù so kọ́dà àwọn òjíṣẹ́ tán rántí wa gan anabi sallallahu alaihi wasallam wọn ò sọ pé túláàsì ni pé wọ́n gbọ́dọ̀ gbá táwọn wí hmm. so ìyí táwọn ní ni pé wọ́n gbọ́dọ̀ sọ so hmm. tẹ bá ti sọ ẹ ti sọ ti yín nù so eléyìí kò jẹ́ bó ti jẹ́ so ara mùtábà náà ló wà hmm. ara pé ká tẹ̀lé anabi sallallahu alaihi wasallam ibi nǹkan tí anabi mú wa so inshallah kó tó bá ti dijọ́ mẹ́jọ a tó máa bẹ́ ètò mi lọ hmm. àwọn síwájú ká tó máa bẹ́ ètò mi lọ ká pé àkíyèsí ara wa sí oṣù Rajab tí ó wọlé hmm. níjọ́ Monday síjọ́ Tuesday yìí hmm. torí àwọn yóò tún ti máa palẹ̀ mọ́ka rẹ̀ pé àwẹ̀ kan àwẹ̀ arúgbó àwẹ̀ kan kíní kan náfíà kan bẹ tẹ́yà ń gbà kan báyìí eh, àwẹ̀ kan bẹ tẹ́sí báyìí so gbogbo eléyìí kò sí ẹ̀rí kankan látọ̀dọ̀ ànábì tó máa wà lọ́sọ̀rọ̀ ẹni tí máa ń ṣe kò tẹ̀lé tà ànábì o ànábì èmu Rajab kọ́ ni àwẹ̀ báyìí bẹ́ẹ̀ tó ń ládá báyìí àbíkọ́ náfíà báyìí bẹ́ẹ̀ tó ń ládá báyìí so ní tábàtì fẹ́ ṣe tábàtì gbáradá agbọ̀rọ̀ sí kí ni agbọ̀rọ̀ fi tẹ̀lé tà Nábì sallallahu alaihi wasallam. tí wọ́n fẹ́ fún àwọn èèyàn ní àǹfààní ní òní látara pé kí á pè sí orí ètò yìí sọ àti a pè ká pè sí zero eight one forty five ninety five fifty eight thirty nine zero eight one forty five ninety five fifty eight thirty nine àbí ká pè sí zero eight one zero thirty three fifty one fifty four nine nísìnyí sọ wá fẹ́ ká mẹ́rin ọ̀wọ́ ẹni tó bá ní ìbéèrè lórí nǹkan tá a sọ ẹ̀ wọ́n fẹ́ ká lákìyèsí pé wàláhì tàláì ntí ọ̀rọ̀ ọlọ́run bá wí kalẹ̀ náà là ń sọ yìí ntí alẹ́ sọ̀rọ̀ sọ́làm tó wí kalẹ̀ náà là ń sọ yìí kò sí ní tọ́kàn wá pẹ̀lú ọ̀rọ̀ ìjọba tó à ní nǹkan kan ṣe pẹ̀lú òṣèlú tó à ní nǹkan kan ṣe rárá rárá wàláhì tó apá bá ní nǹkan ṣe pẹ̀lú òṣèlú àwọnú ọlọ́run tó àmọ́ ntí ẹ̀sìn ọlọ́run bá wí tá a sì gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ kó yé àwọn èèyàn náà là ń sọ yìí so àwọn aburú tí ó ti bẹ̀ jáde kò àǹfààní rẹ̀ kéré ẹ̀dá kò àǹfààní rẹ̀ kéré tá a bá jẹ́ kẹ́sìn ó yí àwọn aláṣẹ yìí ni tọ́kí wà sí là ń ṣe là ń tó kẹ́sìn bá yé wọn àbí bá yé gbogbo àwa tá a jára lù hmm. jàǹbó ní pọ̀ jàǹbó ní sí tẹ bá tẹ aláṣẹ tẹ́sìn òye tẹ bá lẹ ṣe wà sí fún kò yí wọn ọ̀kan torí kò yé tòun náà ni pé ẹ dákun àwọn tí a bá fẹ́ pèsè orí ètò ìṣíwájú kó tó di pé a parí tó à ń retí ìpè tó tó bá jẹ́ pé àbá tí wàá rí kọlù اوكي alhamdulillah لله كله كان ولي نعم السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته نعم لكاو نعم àwọn àwọn tó máa ń mú ẹ̀rí bí tọ́ka sí ọmọ tó ṣe kútùbà pé yàtọ̀ wá jáde nípa ọ̀rọ̀ owó Okay. Náà náà mo kí n dúpẹ́ wáyà rí pé ọmọ Okay. Okay okay. Okay náà naam eléyìí a rí i pé ó yàtọ̀ sí tá à ń sọ yìí gédégbé hmm. ẹni torí pé àyà tó sọ̀rọ̀ yìí ó ní nǹkan kan tó ní nínú àyà alukur'an torí pé a ó fẹ́ tako nǹkan tí Umaru sọ ló fi pa kíyèsí Umaru pé àyà ọ̀rọ̀ tó sọ yìí sóhun ni ká tẹ̀lé ni àbí àyà báyìí kọ́lá bó ti jẹ́ pé hadith yẹn gan náà ọ̀rọ̀ wà lórí ẹ̀ tó ń bẹ́ẹ̀ náà àwọn afọ́ ní hadith ọ̀pọ̀lọpọ̀ wọn ní hadith tó lálàáfíà ni tó tó bá ti wà lálàáfíà gan tó ṣe yìí nìtìbá ìká ah, ntẹ́ tó sọ yìí o àyà báyìí ń kọ́ ìtàn wa lẹ́sẹ̀ ńlẹ̀ ni tó Allahu ta'ala alam. kàtà wà lọ́wọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ gan ẹni òun ṣe ti ọ̀dà ọ̀tà kó náà ni pé ẹ wá tún ní kí a fi tú àwa tí a ń láǹfààní láti gbọ́ àwọn àríyá sí fòyí létí pé tó bá di ní on twenty five ètò àdínù nasiha tí a máa ń ṣe ní adéta ní ojúkòtò ní aago mẹ́wàá àárọ̀ twenty five ní ọjọ́ sunday oníkàmọ́ pàtí ìsìnra kalẹ̀ ni sọ̀rọ̀ nípa pípò là ṣe máa ń ṣe wá sí tani afẹ́ṣe ní jama ni afẹ́pọ̀ tá a ṣe ìpè àbẹ́yà ń ti dá wà ní jama àmẹ́nu lè jama yìí sọ pé yọ wáyé ọ̀rọ̀ líle láfẹ́sọ àdínù nasiha ní eh, aago mẹ́wàá ní on twenty five nínú oṣù tí a wà yìí bídùn láì tààlà gbogbo akí á pàdé níbẹ̀ kọ́ so òun ni pé àwọn tí a bá fẹ́ pe àwọn ustaz wa nọ́mbà wọn náà mo kọ́ pélé kan sí orí nọ́mbà wọn fún ìbéèrè yìí nàbí lórí nǹkan mi náà tákùn wọn sí zero eight one forty five ninety five fifty eight thirty nine so nọ́mbà àwọn ustaz wa Ibrahim Dasuki ni. àwọn tí a bá fẹ́ pè sí ètò àdéhùn náà sí àkàpọ̀ zero eight one zero thirty three fifty one fifty four nine so inshallah tó bá di ní ọjọ́ mẹ́jọ àtúnlẹ̀ máa bá ètò mi lọ sọ èmi àti àwọn stars Ibrahim Dasuki ni àwọn sálámà pé wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu.